ìyá ọmọ àka wọn ní ìgbà tí wọ́n bá gbé ọwọ wọn lé orí orúnkún wọn wọ́n ya ọmọ àka bí ẹni ń gbà kàn mú yẹnni pé wọ́n ní pa e orí nígbà tí bá wọn wá gbé lórí orúnkún bí ìgbà tí yẹn gbà kà mọ. eléyìí jẹ ìṣesí kan nínú àwọn àṣesí tànàbí sallallahu alaihi wasallam nínú rẹ eléyìí tí àwọn ọmọ alára sàmùkátà láti máa sàmójútó irú rẹ nígbà tá a bá wà ní òkú à ń fẹ́ ìpínká wa náà ká ya àwọn ọmọ àká wa gba. orúnkún wa mú bí ẹni gbà nǹkan mú tí lọ. wà ilẹ̀ ṣùgbọ́n táwọn ẹbí bá forí kalẹ̀ wọ́n mẹ́ wọ́n pa àwọn ọmọ mọ́ wọ́n pa pọ̀ kì í yà wọ́n ní ìforí kalẹ̀ ṣùgbọ́n ṣe ni wọ́n máa pa pọ̀ yàtọ̀ sí wọn yà wọn àká nísojú wọn kọ àwọn O pọ. رواه الحاكم أبو عبد àwọn ni wọ́n gba àdéhìí wa ilé ìtumọ̀ sí pé ọ̀tọ́ka pé nígbà tó bá rò ọ̀pọ̀ àwọn ọwọ́ rẹ̀ tọ́ nígbà tó bá wà ní forí kalẹ̀ ṣùgbọ́n ṣe lọ́mọ ẹ̀yà ọmọ ká rẹ̀ fi lé orí orúnkún ní rògbò ọ̀ wá sí pa àwọn ọmọ ká rẹ̀ pọ̀ gbèlélẹ̀ nígbà tí ó bá wà ní forí kalẹ̀ ní ìbámu pẹ̀lú lànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn irú àwọn ọ̀sẹ̀ wọ̀nyí yóò fi hàn wá irú ọlá ńlá èyí tí ń bẹ fún àwọn sàbẹ àlejò Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọn sọ gbogbo òṣèṣì rẹ wọn sọ gbogbo òṣèṣì rẹ nínú gbogbo tọjẹ má ìjọsìn wọn sì ṣàlàyé rẹ fún wa yékéyéké láì jàmbá wa nínú kàkà wọn ní kí ló fà tí anabi sọlá àtẹnà fi ń pa ọmọ ká rẹ pọ ní foríka rẹ yàtọ̀ sí yíyà tí wọn ń yà ní rúkọ ọlọ́run àná wọn ló lè jẹ ibi lára sábàbí tó fà òní wípé kí gbogbo àwọn àká wọn ó lè bàjẹ́ kí wọ́n dojú kọ àkébìlà kí gbogbo ọmọ àká ó lè bàjẹ́ kí wọ́n dojú kọ àkébìlà ni wọ́n ti ń pa wọn pọ̀ ní foríkalẹ̀ torí tá a bá yà wọn yẹlẹyẹlẹ a rí i pé gbogbo wọn lè má dojú kọ alùkébìlà gbàtọ́ bá yà àwọn ọmọ akọ́wọ́ rẹ̀ níforí kalẹ̀ ọ̀dájú pé ọmọ àka àtàǹpàkò ó kéré jù yóò tún kọjú síbi tí kìí ṣe alùkébìlà ọmọ akọ ọmọ adìrín ó ṣeéṣe kó náà ti ti pé kí ni ó ti kẹgbẹ́ sí alùkébìlà. ṣùgbọ́n tá bá ń pa gbogbo á rí i pé tolórí tẹlẹ́mù àwọn yẹn ni wọ́n wọ́n kọ́ tẹ́ ẹ bá gbàgbé nípa ẹsẹ̀ náà nígbà láti kí n máa forí kalẹ̀ forí àwọn oríkèé méje. ani tá a bá fi ẹsẹ̀ fi kalẹ̀ lórí ìforíkalẹ̀ á jẹ́ kí á nàró ẹsẹ̀ wa lọ́nà tí gbogbo ẹsẹ̀ yòókù ó fi sùn lórí àwọn ọmọ àkàtẹ̀ nígbà tí àwọn ọmọ àkàtẹ̀ dojúkọ alùkìlà eléyìí ni ìforíkalẹ̀ ẹsẹ̀ yàtọ̀ sí ká da ẹsẹ̀ sí ọ̀tún àbí ká dà sósì gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ti ṣe máa ṣe tí wọ́n dàbò ẹsẹ̀ wọn tẹ́sí ọwọ́ akọ̀jú síbi tí ọba rí eléyìí ẹni tó bá ti bẹ́ẹ̀ kò sí ìforí kalẹ̀ ń kọ́ àti ìforí kalẹ̀ ni kò sì tí ì máa dé bẹ́ẹ̀ náà ni ọmọ àta afẹ́kọ́ dojúkọ àkébílà báwọn ti dojúkọ àkébílà tá a bá ya wọn yẹlẹyẹlẹ kò lè rọrùn tẹ́lẹ̀ kò ń bẹ nínú hikima ìtọ́jú àbí pípa àwọn ọmọ àta pípa ní ìforíkalẹ̀. حديث تنوى نصر يلا وعائشة رضي الله عنها قال رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي متربعا مريري ينسي الله النبي محمد صلى الله عليه وسلم تنكر متربعا لن تكي سبون وراء ونجوك لن تكي ẹsẹ̀ bọnú ara wọn níjókòó alimami nasa'i àwọn ni wọn gbé jáde alimami ibn khuzaima rahimahullah àwọn ni hadithun sahih hadithi tó gúnrégé ni hadithi tí wọn náà tòdó Aisha radiyallahu anha ó tún fi ń hàn wá yẹ bó ti jẹ́ àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam àwọn àdúró ní abala péyàwó làwọn tọ́ka àwọn pẹ̀lú tí bá sọ fáwọn èèyàn lọ́mà kẹlà tó àwọn tó kọjá gbogbo lẹ́kùn yẹn àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam débi pé ẹ̀kọ́ ìjìnlẹ̀ táwọn tó ń rí kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó tún ju ti ọ̀pọ̀lọpọ̀ sábẹ́ mi lọ báwo ni òsè ní jẹ́ bẹ́ẹ̀ tí báwọn bẹ pẹ̀lú rẹ̀ lóru àti lọ́sàn báwo ni òsè ní jẹ́ bẹ́ẹ̀ ó tún bẹ́ẹ̀ nu ẹni tí ànábì sallallahu alaihi wasallam tí ó mú lẹ́yìn nígbà tí máa ń lọ sí ní àdúgbò báwo ni òsè ní jẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti aláìmọ èyí tí kàn ẹ bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ayé sí àwọn ní dààmú ilẹ̀ ní kọ́ yín náà rí fíkì òní ẹ̀yìn lè wọ́n fíkì báwo bí ayé sí ṣe rí báwo ẹ̀wọ́ ànábìsọ̀lá àti nàìjíríà àwọn náà níwájú níwájú ni wọ́n wà nínú kápọ́mà ilé ìtumọ̀ sí pé ńgbà tó fẹ́ fẹ́ yàwó tí obìnrin yẹn fi sọ́ọ̀dì rẹ yóò ti mọ̀ pé dọ́ọ̀kà fún náà ní ká nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ohun òsì tí ì ma nǹkan kan lọ títí ó sì ti sọ́ọ̀dì rẹ dáadáa yóò sọ pé kódà bí insha Allah tọ́lọ̀ máa kọ́ pé ká fẹ́ra wa máa fẹ́ láti kọ́ ìmọ̀ lọ́dọ̀ yín gidigidi máa fẹ́ láti kọ́ ìmọ̀ lọ́dọ̀ yín gidigidi torí pé ó wù mí náà sẹ́yìn bá jẹ́ mu'allim kémi náà máa jẹ́ mu'allima máa sẹ́yìn bá jẹ́ ustaz kó náà máa jẹ́ ustadatun ọ̀dà púpọ̀ àti foundation kò lè bá a fẹ́ by tó fẹ́ tán torí kò ń ti wọlé òun sì ti di òun sì di wàhálà tiẹ̀ báyìí tó wá sọ pé à ájì à inṣàlá mo ti ti táǹtẹ̀bù o inṣàlá ní ẹ̀yà ọ̀sẹ̀ àwọn ọ̀ka Quran tafsir. tó bá kan náà tó máa ta durusul lughah al-arabiyya ẹ̀kọ́ mẹ́ta péré náà Qur'an tafsir durusul lughah al-arabiyya tó bá di Sunday al-khatt wal-imla قراءة الكتاب lápò rẹ́ẹ̀dì arògiri ọmọ ọgbẹ́ ẹ̀ ókè ókè ìta máa wò á máa wò abẹ́ múra tó òní sì yarí mà tó bá wá ọwọ́ àjọ alákòókò ẹ̀yà tẹ̀rẹ̀ láti fàtíà. أعوذ بالله أعوذ ni àwòsó àwòsó níta títí jáde kò o ọ̀dọ̀ fún àrú àrú àrú ọ̀dọ̀ àrúzó ẹ̀bẹ̀ tó àrúzó ìgbà tí táyà tọ̀ lọ́dún kan tẹ̀síì wọ́n ní gbogbo tẹ̀síì tẹ̀fẹ́ máa tọ òwúrò kòsíyà kàdúró tìlúkà ọ̀rí kìtà kọ́nà tẹ̀ríyè mọ́tà èyí sì rọrùn èyí sì rọrùn tó kọ́ tọ ẹ̀ lọ díẹ̀ díẹ̀ lọ díẹ̀ díẹ̀ kọ́ báyà yọ ọ́ kàn máa dàtí wọn adúgbò wọn kọ́ máa torí ilé ọkọ ló ń wá nílé kí ó hàn lọ. so àtúnṣe ilé ìfọwọ́ bá wà disappointed ọmọ bá wà disappointed torí pé akẹ́kọ̀ọ́ ọba ẹ̀ ló kàn jẹ́ àwọn àti àwọn obìnrin rere tẹ̀wọ̀n kàńtìrà tẹ̀wọ̀n gbọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ wọn ò fẹ́ẹ̀ sí lóde máa àwọn obìnrin pọ̀ àmọ́ àwọn obìnrin rere ìlà àmọ̀ràn ìmọ̀ràn àbẹ̀tọ́lọ̀ bàbá kẹ́ ìgbà míì wọ́n ti máa bíyàn má dáadáa tọ́ ìpè tó kàn kù ní pé kó tún máa túnra rẹ̀ sí ẹ̀ ọ̀kọ́ náà ti dá wa dáa ṣùgbọ́n tó burú pé ká tún máa lójoojúmọ́ gbogbo tọ́ ìgbà míì èèyàn ọ̀dà dára ṣùgbọ́n ó lè kọ́ dáadáa látara àwọn ẹni tó dáa torí àwọn sọ pé ìwà fẹ̀díyẹ tún ọ̀kìtà wọ́n máa ń bíyàn máa wà nígbà míì ìgbà míì èèyàn lè ń sọ̀rọ̀ láti ní. tòmítà ọ̀pọ̀lọpọ̀ ti di bó ti di. èèyàn obìnrin ọ̀gbọ́dọ̀ dìpẹ́ǹdì lórí rẹ̀ kó fi kó fi wájẹ́ kó rí bí òsè dá náà ní ọ̀mà àdàgbà lọ. tẹ́ bá ń gbọ́ nípa àwọn obìnrin rere ọ̀màhádùn mọ̀mìnì ah, àwọn ha àwọn fanitá ha máa tara wọn kẹ́kọ̀ọ́ ẹ̀yin náà máa tíráì láti máa imitéètì wọn. nítorí pé mọ́kàndínlọ́mọ èèyàn kò sẹ́ni tó pé nínú wa. ṣùgbọ́n ní ọjọ́ nìkan bá ti ń tara rẹ̀ jẹ pé mi ní kankan fi léyẹ sí mi ní kankan fi léyẹ sí ara rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ lọ́wọ́ àbúrò bá ti rẹ ní yànnànà ẹ̀fọn lónìí ọ̀la ń bọ̀ wọ́n yànnànà ẹ̀fọn tọ́mọ̀ tó yà zero upon zero. torí ẹ ká máa tara àwọn obìnrin rẹ̀ yìí kẹ́kọ̀ọ́ torí pé ní ìsìn wọ́n mọ̀ sí tọ́kọ̀ rẹ̀ fẹ́ẹ́ tó wá ti tó tó tó tó tó wá tó sórí rẹ̀ kó ti fi ọ̀tá tó wá lò fi lẹ́kọ̀ọ́ yẹn fi sẹ́ kankan tí wọ́n sọ pé tó wá lọ sí olùkẹ́ náà wà ní jẹ́nà ni. àlá wọn náà máa ń pè lọ ilẹ̀ àbíkẹ́ sọ̀rọ̀ iná tí ń dáná fún ọjọ́ sí iná. wọn láyé ti wẹ̀ wọn ò sì ní jẹ́ exemption lára ilẹ̀ àbíkẹ́ sọ̀rọ̀. orí wa darúkú láìsẹ́sẹ̀ yẹn ni ọ̀ wà títí tó fi fẹ́ yàwó yàwó mi yẹn wá serious òun tiẹ̀ máa ṣe àlọ́ dáńkọ́tẹ́ ìdáríkà yẹn ti ka ń fúlà mo fẹ́ kẹ́kọ̀ọ́ lódodo ni gbogbo àsìkò tí ọba ti wà lọ́dọ̀ rẹ̀ tó gbé síra wa nù ẹmọ ta ẹmọ ta ẹmọ ta ẹsẹ̀ yé ẹsẹ̀ ta ẹsẹ̀ yé ilé ọ̀dà rú àbí onídàrú. ẹni kankan ọ̀dá lérò àmọ́ ìyá tí ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ o bá kéke ni kíni ń kà kíni ń kà tí sáré jẹ́ tó sáré kí wọ́n má kà sáré má kà torí sáré kókó tètè lo ìgbà tiẹ̀ dáadáa kí wọ́n má tara rẹ̀ àwọn máa yẹ wọn lọ́nà mọ́kànlá bọ̀ ya náà mẹ́ta kánábí òjò ẹnìkan nu wọn kò kọ́ dorí ọdẹ orí ó sì òun lọ sí di kọ́mọ wà bí ó ti túnra rẹ̀ sí lọ sí di kọ́mọ wà bí ó ti upgrade ara rẹ̀ yé wa wọn ọkọ ń kọ́ àwọn ọmọ kíókíó ìyàwó ti gbá wò fújì sí akọrin fújì yẹn wọn bá àwọn èèyàn mi dá ti ń kíó gbàtà wọn ẹ̀gbọ́n ń àwọn ọmọ ní kíó sá òun wò àwọn ọmọ kíó bísímì náà ìyá àti àbájọ gbọ́. ọpọlọ tiẹ̀ ti wá di fújì tí wọ́n ń gbọ́. kò sí tuntun bẹ́ẹ̀ àbẹ́yẹ̀ ọ̀ma ti ìyàwó ànábì Nuha ìyàwó ànábì Nuh tí wọ́n fojú àwọn ẹni rí wọ̀nyẹn rí. àbẹ́yẹ̀ gbọ́ ọ̀gọ́rọ̀ ọ̀gọ́rọ̀ mọ́tẹ́lẹ̀ lẹ́lẹ́dẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mọ́tẹ́lẹ̀ أخرجت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا سبحان الله وقيل دخول النار báwọn ìyàwó núhà àti lò wọn jẹ ìyàwó sẹni méjì rírì nínú àwọn ẹrù ṣùgbọ́n kàkà kí wọ́n jẹ́ ìyàwó rere fún àwọn ẹni rí wọ́n jàǹbọ̀ pọ̀ wọn. ìyàwó ló ha jàǹbá rẹ̀ ìyàwó ló tún jàǹbá rẹ̀. ṣùgbọ́n ṣẹ́ṣẹ́ àwọn ìyàwó àwọn ànábì ọlọ́run àwọn ànábì orí kàkà fi gbà lẹ̀ lọ́dọ̀ lọ. wọ́n ti jàǹbá wọ́n ti jàǹbá wọ́n ti láwùyà ìyá ti jẹ tù. wa sọ fún ọ̀dọ̀kúlà nàárọ̀ àdàkù ẹ̀wọ̀nà pẹ̀lú àwọn ọjọ́ wọ̀nà a ọlọ́dà kò má ti tu abẹ́ bí ẹ̀dá kò ẹ̀dá máa tara àwọn ìyàwó ànábì fọ́gbọ́n àìsàn òbí ọlọ́ àwàǹhà a ìmànìyẹ ìmànìyẹ ó ní mo rí ànábì Muhammad sọlá àṣẹlẹ tí ń kírun lẹ́ni tó tẹ̀sẹ̀ bọ́lú ẹ̀sẹ̀ níjó ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bí nígbà pín ẹni tí yóò kírun òfin ọlọ́run gẹ́gẹ́ bí wọn náà àdéhùn àti sọ̀rọ̀ àdùsẹ́lẹ̀ wọn náà ní ká kírun ní dúró ká kírun ní dúró àgbọ̀dọ̀ jókòó nígbà tá a bá lágbára láti kírun ní dúró. وقوموا لله قانتين حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين قوموا ẹ̀dìjẹ́ dúró ni. ibi tó náà ti gbogbo wọn kàrọ̀ máa rọ̀ kẹ̀yìn tó lọ sí bẹ́ẹ̀ rọ̀ káà tó ọ̀la kọ́ ọ̀mà. àbí òye wa torí pé tó bá jà látà rògbò tiẹ̀ kò ní jẹ́ rògbò ànkámi lẹ́nu. rògbò rẹ̀ yọ jẹ́ rògbò àn náà tẹ̀sán. rògbò rò sí òpin. tẹ̀lé tó kù tó bá rògbò yọ sọ̀rọ̀ àtẹ̀ báyìí ní àmọ́ àgbà wọlé kò lè kírun dúró ká kírun ní dúró lọ́rùn ẹ̀ tá a bá lè kírun ní dúró láì farati ṣẹ̀rí àní kò burú ká dúró ká farati a lè kírun ní dúró ká tún farati ṣẹ̀rí àní kò burú ká jókòó láì farati a lè jókòó láì farati. ṣẹlẹ̀ àní kò burú ká kírun níjókòó lẹ́ni tó ṣe ni tọ́fara ṣe ilé ti ti fẹ̀gbẹ́ lílẹ̀ bí ọ̀tún àbẹ̀gbẹ̀ oṣù tí ọba ti ti fẹ̀yìn lélẹ̀ kí ló wá pé lọ fẹ́ mu wá ẹ ló mú mi má kírun. káwájú yìí mi ìgbà tí ti sọ pé ó kírun lẹ́ni tó kẹsẹ̀ náà lè kírun nídúró nígbà yẹn ló dé fún àtẹkẹ́ ni wọn kírun níjókòó síbẹ̀ náà ti fi mà inú hadithi Jabir radiyallahu anhuma ibn Abdillah nínú Sahih al-Imam Muslim ọlá kírun lẹ́yìn anabi sallallahu alaihi wasallam nígbà tá anabi jókòó nígbà tá anabi sùkúrò rí ràkúnmí rẹ̀ sallallahu alaihi wasallam àwọn olùmọ̀wá ní gbogbo àwọn àṣẹlẹ̀ báyìí tó ṣẹlẹ̀ sáà nàbí sọ̀rọ̀ láti sọ̀nà bí aṣubú bí àtẹ̀tẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmì ni láti fi sọ fún ẹ pé èèyàn là nàbí wa Muhammad sallallahu alaihi wasallam kì í sọ lọ. ọ̀rọ̀ pé yé wa èèyàn ni kì í sọ lọ sí ọ̀rẹ́ ìwọ tó ń sin ànábì sallallahu alaihi wasallam ànábì tó ń sìn ó ṣé ìwọ tó wà ń sìn ó ní ọjà kótó ó tètè tí wọ́n tó máa ń sùn kò ní fọ́ lórí náà torí ọlọ́run bá ń kọ́ tí ò lẹ́gbẹ́ kọ́ lọ́n ṣubú rí tòtẹ́ òhídìí ń bẹ́ẹ̀ nù ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ táwọn ìṣòro àdìsẹ́lẹ̀ àwọn olùmọ́ni ń ṣe lọ́lọ́run bá mú kí àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣẹlẹ̀ táwọn ìṣòro àdìsẹ́lẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ pé ìyá ni ṣùgbọ́n ìyẹn tó lọ́run bá pọ́nlé bọ́lọ̀ ti wá pọ́nlé tó kọ̀ lẹ́tọ̀ọ́ sí ká gbé nǹkan nínú ìjọsìn tí ọba wa tọ́ka sí bẹ́ẹ̀ sanabi sallallahu alaihi wasallam ṣíṣe wù kan wá ń bẹ tàbí wàlí kan bẹ sọmọ àtìlẹ́yìn Ọlọ́run tó ní di mushrikun billah torí di eléyìí báyìí anabi wa sallallahu alaihi wasallam Jábìrì ni wọn kírun níjókòó nígbà tó ń ṣubú lórí ràkúnmí wọn àwọn wọn kírun pẹ̀lú anabi sallallahu alaihi nílé wọn àwọn kírun yẹn lọ. àwa dúró ànábì wa jókòó sẹ́ẹ̀sì gbàgbé nínú àdé ànábì tó bá àdúgbò wọn ní ẹtú sáfún yín gbọ́dọ̀ bá ọ torí mo ń rí yín gbẹ̀yìn gẹ́gùn ọ̀sẹ̀ ní yín bá wá dúró mo ń rí yín gbẹ̀yìn gẹ́gùn ọ̀sẹ̀ ní yín bá wá dúró gbàtà tó bá wà fọwọ́ àpèjúwe fún أن تفعلوا فعل الأعاجم بملوكهم آنفا lẹ́ẹ̀kan díẹ̀ ló kù kẹ́ ṣiṣẹ́ tí àwọn kẹfẹ́rí máa ṣe pẹ̀lú àwọn ọba wọn ọba ojú kọ àwọn wà dìde títí àwọn kẹfẹ́rí mu lọ́dọ̀ àwọn mùsùlùmí ní gbogbo ọjọ́ ti bá wọn sọ̀rọ̀ àbí gbogbo ọjọ́ tó kù bá wọn sọ̀rọ̀ àbẹ́nìkan tó kọ ẹ̀dínkà dìde àtàwọn dàrú ó kọ àwọn. ìrẹ́nìkan tó kọ ọlọ́pàá kan á dúró lẹ́yìn rẹ̀ fẹ́kìn ẹ̀rí báwọn kan náà kàtó òtúgbẹ́sì yìí wọn náà tún ti bí boy scout boy scout táwọn mùsùlùmí obìnrin kan ẹ̀ ń ágèjì sànù àlọ́ nǹkan ní ewu abẹ́dọ̀lọ́pàá tó eh, iṣẹ́ wọn wá dúkù àwọn wá dúró lẹ́yìn rẹ̀ àwọn protect ẹ̀ eh, dání máa protect lódodo ọgbọ́n ọgbọ́n irun hafẹ́ wọn. ẹ̀wọ̀n àwọn tó ń gbé ìbọn ń sọ̀rọ̀ nígbà tí kú dé ìṣọ amúkú láàrin àwọn tó gbé ìbọn. tó ń eléyìí tó bá yẹ kí wọ́n gbé sí Islam yìí ó ní àfààní ṣe jókòó sẹ́yìn dìde dúró. àtàlẹ́ bisọ̀ ńlá àti náà sọ tó sọ pé bẹ́ẹ̀ ló àájọmọ̀ àájọmọ̀ rẹ̀ bí màánà kò fọ́. nítorí de eléyìí àmọ́ Imam Nawawi rahimahullah wọ́n fi hàn wáyé pé. gbàtànà bí wàá sọ bẹ́ẹ̀ pé fàyídà sọ́là kùrúdàn fọ́sọ́lù kùrúdàn àjùmáyì tí lè máa ń bá kírun níjókòó ẹ̀yin náà ń kọ́ gbogbo yín ẹ̀jókòó tó lẹ́yìn rẹ̀ alimami Nawawi wọn ni màtó àti pa eléyìí rẹ̀ àti parẹ́ ìjọ́ gbẹ̀dẹ̀ àkùyàm pé tí lè máa ń bá ń sàárẹ̀ sàárẹ̀ mú jókòó kírun níṣẹ́ làwa táwa lágbára láti dúró kírun gbọ́dọ̀ dúró. níṣẹ́ làwọn gbọ́dọ̀ dúró. ìdí ni wípé ní ìgbà tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n sáré ẹ̀kú jáde wá kírun jọ tí wọ́n rí báwo bọ́kà ti ń kírun fáwọn yẹn. ànábì jó láti kírun àbúbákà ní àkànàbí ọ̀tá máa bá àrùn lọ fáwọn dúró àwọn yòókù dúró sọ pé kí jókòó yìí. ipe nígbà tó fi kan bá wà nù sẹ̀rí àtúmì bá takò èyí tó takò pẹ́ sí talákọ̀ọ́kọ́ yẹn ajẹ́ pé èyí tó pẹ́ yẹn ti pa talákọ̀ọ́kọ́ rẹ̀ nígbà tó ti pé méjèèjì takòra wọn lọ́nà tá a fi lè so wọn pọ̀. ilé ìlà ń pè ní ànáfẹ́ wọ́n máa ń sọ wọn. torí di eléyìí ó túmọ̀ sí pé ńgbà tí lè máa bá wa jókòó nìsín torí pé wọn ò gbádùn àwọn òdìdè ni ò ńgbà táwọn alágbára láti d wọn wá àwọn olùmọ̀ọ́ sàlàyé pé ókè nígbà tí wọ́n ní tó ọ̀bá lè dìde dúró kírun kò burúkú ojó láì fẹ̀yìntì láì farajì ìgbà tó ọ̀bá tún lè kírun láì farajì níjókòó ìgbà náà ló tó jókòó k'irun ní farajì irú jókòó láàmú jókòó ẹni tó fẹ́ kírun jókòó tí dùn tó fẹ́ kírun jókòó ní yóò jókòó bíà áàkì ẹsẹ̀ òsì áàkì bá bẹ ìtàn ọ̀tún àmẹ́fẹ́ ọ̀tún áàkì òun bá bẹ ẹsẹ̀ òsì eléyìí ni tọrọ bọ̀ ẹni bá jókòó báyìí ó ti jókòó mo tọrọ bíà tẹ̀síwọ́n rẹ̀ lédè Yorùbá ó jókòó lẹ́ni tó kẹsẹ̀ bọ́nú ẹ̀sẹ̀ tòkè bí ẹni tí wọ́n bá jókòó kí wọ́n tètè máa jókòó ni wọ́n lẹ́sẹ̀ tí èèyàn bá ti fi máa fi kọ́ra tẹ́lẹ̀ kò lè rọrùn mo rò pé yé wa ẹdí gbogbo ó tra rẹ̀ náà ẹlòmíì lè ó lè bẹ́ẹ̀ ṣubú. Màṣàlá ṣàbà tó o túbọ̀ sí pé ọ̀dọ́ ni gbogbo kálukú wáyé. Ẹlẹ́yìn wọn pè ní àtọ̀rọ̀gbọ̀. Ó ní mo rí gbá nàbí ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ wọn kírun bẹ́ẹ̀ ọlọ́run nípa rẹ̀ ṣe wà o ẹni tá a rẹ̀ bá ń ṣe tí ó wà kírun níjókòó bí ó ṣe jókòó nù eléyìí náà tún dá lórí pé tó bá rọ̀ ọ́ lọ́rùn tó bá rọ̀ ọ́ lọ́rùn láti jókòó bẹ́ẹ̀ tó bá ti rọ̀ ọ́ lọ́rùn láti jókòó ìnìkójó ṣùgbọ́n tó bá fẹ́ kọ́tì ànábì Muhammad sọlọ́lá àdùsẹ́lẹ̀ nínú kájókòó kírun bó ti fi máa jókòó. lẹ́yìn eléyìí ẹ̀ ká mọ̀ wípé Islam eléyìí ẹ̀sìn kan ní sẹ́kùn gan-an nìkan lẹ̀sìn àti pé gata bá ka Islam dáadáa yóò máa yé wa láì làágùn jìnnà ibi ń ti lọ́lọ́wọ́n bá fẹ́ ká wà lè dáná tó láti téèyàn bá ronú dáadáa nípa Islam ẹni kó lọ́wọ́n bá fẹ́ ká wà lè dáná kíkà ìlú ọ̀fà ló fi jẹ́ pé gbogbo téèyàn ó ṣe tí ó borí rẹ̀ pàdé kò sí ìtọ́lọ́mọ̀sálà yìí fún wa. fún yẹn ike torí pé mò ń sáré ní òde ń kírun tó bá lọ kú bẹ́ẹ̀ kọ́ torí kó lè bá àwọn àlìjẹ́nà náà ní Islam tó ṣe ṣe ní ìrọ̀rùn fún ọ ike tọ̀ tó kírun gbọ̀nà yìí gbogbo ọ̀nà tí wọ́n ń sẹ̀láyé kò tó rọrùn fún ọ àmọ́ kàlí máa fọwọ́ rẹ ṣàpèjúwe wípé mo ti dúró kó tó fi ṣàpèjúwe pé mo ti rùkú kó tó fi ṣàpèjúwe pé mo ti forí kalẹ̀ mo jókòó mo tó forí kalẹ̀ kejì mo tó. kí alẹ́ kí o sọ̀fẹ́ mu tó túmọ̀ sí pé Islam nínú rẹ̀ ọlọ́run fẹ́ ká wà lè dáná kíláàsì bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn kò fẹ́ wọ̀ nítorí pé kullukum tadkhuluna nà jannata illa man aba kullu ummati tadkhulu al-jannata illa man aba qalu man ya'ba ya Rasulullah qala man ata'ani dakhala al-jannah wa man 'asani faqad aba. gbogbo yín lẹ́wọ̀ àlùjáná ẹ̀yìn jọ mi ǹjẹ́ ànábì sallallahu alaihi wasallam àyà afẹ́ni tó bá kọ̀ ẹ̀ à táwa rẹ̀ ń dẹ́kọ̀ kí ló kí ló kó sọ ẹ̀ tó bá tẹ̀lé tèmi yọ wà lùjáná ẹ̀ tó bá kọ̀ tèmi ńkọ́ ó ti kọ̀ láti wà lùjáná ẹ̀yin náà wà wò wọ́n máa akthara man ya'ba ẹ̀ mọ̀ pé tó kọ̀ láti wà lùjáná kọ̀ gan abẹ́ mọ̀ nílò ní ní nọ́mbà wọn pọ̀ jáǹtirẹ̀rẹ̀ mélòó lẹ́sẹ̀nsẹ̀ lọ nínú wọn ẹ̀ta olú ni wọn. yẹn ni pé àwọn akókọjẹ́ mùsùlùmí wọ́n pọ̀ lọ jàrá. àmọ́ ta ni mùsùlùmí lójú méjèèjì tí kì í fẹ̀sìn rárí wọ́n láì wọ́n. wọ́n pọ̀ rárá rárá rárá. ìrẹ́ ló ti jẹ́ pé kí èmi pẹ̀lú rẹ ká gbìyànjú láti jọ́kan nínú àwọn àwọn owó ń wẹ́rẹ́ tí wọ́n ti lọ́ọ̀yún lè ká lè bàtú ìrèjálẹ̀ kọ́ ọ̀ṣun wa lórí rẹ̀. torí ẹ̀ wọ́n tún sáré tó nítorí mi lè dúró ni mi bóra gan ara ẹ̀yìn oṣù méjì ni mo dẹ̀ sí kí n tẹ̀ tó dìde gbogbo ọ̀dẹ̀ kí gbogbo ẹ̀ torí pé tí wọ́n wá ti bẹ́ẹ̀ kò sí ra rẹ̀ ẹ̀ wọ́n wá kò sí torí

رضي الله عنهما كل ما أبا n'inu ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tí anabi wa sàdúrà fún sàdúrà sì má lórí látàrí pé ó ní tó ga orúkọ anabi sallallahu alayhi wa sallam lóru wọn wági àbí tí wọn fi sàlù àlá kíákíá ó ti lọ rọmi sí ó sì gbé wa hàn pé ọlọ́run lọ́kọ́kọ́rò fèdè wàlẹ́kùn tàwé wọ́lọ́n fún lágbóyé nínú ẹ̀sìn kò sì fún ní ìmọ̀tẹ́sẹ̀ wàláhì ọmọ lórí. síbẹ̀ làwọn náà ti sáwọn síwájú nínú wa yọkàn wọn wò pé aṣíwájú aṣíwájú tó lè sáré tí wọn nígbà tó kọ́ bá ti wá omi ni pé eléyẹn ọmọ eré àní ju ọ lọ ó sì mà ju ọ lọ tó ìwà sọ pé ẹ àkàrọ̀ nítorí jùmí lọ gánú mọ̀ ẹ̀ gan pé arúgbó síbi òwúrọ̀ ẹ̀gẹ̀dà díẹ̀ yọ torí ọrọ ẹni pé lágbájá jù mí lọ ń jẹ́ lágbájá jù mí lọ àmọ́ díẹ̀ tíntín báyìí ní kò ké tíntín o pé kí wọ́n ní ta ló ga jù nù yín dípò kọ́ sọ pé Abbas ló ga jù ọwọ́ á ní íǹtì kábàáyì ló fi ga jù lọ kéèkó kẹjọ dọ́gba rẹ̀ ń sọ́kè lásìwájú olùmọ̀ máa ń pọ́n wọlé nítorí kíni ẹni tó bá pọ́n lé kìí sùn lọ pọ́n lé bí ìbá ti ń tọ́lọ̀ fún ẹni tí ò bá sì ma àti pọ́n olùmọ̀lé kò ní ma àti nímà. Ibn Abbas radiyallahu anhuma bó ti ṣe nímà tó yìí orí Zayd ibn Thabit radiyallahu anhu ó ó ń lọ tọ́ba lọ gbá ìjánu fàkúmi rẹ̀ mú fún un nígbà tó fẹ́ sọ̀kalẹ̀. ó ní láà ibnu ammi rasulillahi sallallahu alaihi wasallam ìwọ ọmọ ọ̀nkú ànábì sallallahu alaihi wasallam àwọ̀ tí gbogbo yẹn bá tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ èmi ọ̀gbà kò ṣe bẹ́ẹ̀ fún un. ó ní hakadha umirna an naf'ala bi bẹ́ẹ̀ ni ànábì kọ́ aláṣẹ ká máa ṣe fáwọn olùmọ̀ wa. ẹlòmíì yóò rí tí olùmọ̀ gbé tíra rẹ̀ ọkàn máa tó bá yẹ akọ wọlé dàdé kọlá àtàfẹ gbọ́ tó ẹ wò kẹtẹ ẹ ọtọrẹ ẹ máa pé tí ń bẹ láàrin ìpè àti ó dínà dínà ẹ wọ àwọn èèyàn àkókò ẹ wọ àwọn èèyàn pẹ àwọn èèyàn ayé wọn wọlé bọ ọ. tí wàá gbogbo lé ọkọ mọ wọn sùn lé. ṣé ọba dàbí náà ẹnu rẹ ni wọn náà wà. àwọn ẹni àkọ́kọ́ iná mi tí ì máa ń kà nípa àwọn èèyàn ti dòlù mọ́ ẹnì pé olórí kì í ṣe ìṣèkọ́ kẹ́kọ̀ọ́ dínà ló fi dòlù mọ́ ńlá owó pẹ́pẹ́ fúrú tó ṣe fẹ́ni tó mọ̀ lónà wọn bá fi àlùbáríkà sí ló sí làákà rẹ̀ sí ma ẹlòmíì ọlọ́run ti sí ọpọlọ rẹ̀ sí ma àlọ́gbà tí ìgbéraga ti fọ́ orí wèrè rẹ̀ ìmọ̀ ẹ̀ wọ́n ráyè jókòó sí la ẹ̀yin mẹ́yẹ ìwọ tó o bá rìn jìnnà wàá rórí tìrìtì nígbà tí ẹ̀ máa ń kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ẹ̀ ra àwọn ọmọ tọ́jọ́ ẹ pé ọlọ́run fún wọn lẹ́gbọ̀n kò ṣe wípé bọ́t ìmọ̀ ẹ̀ wọ́n jókòó sí wọn torí pé àfojú di burúkú tí wọ́n ń ṣe sáwọn olùkọ́ tí wọ́n ń kọ́ wa ó ti pọ̀ jù. so àwọn olùkọ́ ni wọ́n tó ẹ ò pé tó ọ̀rọ̀ kọ́ ni ọlọ́run ó tó sọ̀tàn lọ ẹ wá rí pé at the end of the day kí ni tí wọ́n fi achieve. àwọn náà láti ń kà nínú ìtàn àwọn akẹ́rọ̀ tó kọ́ ààrẹ ibi báyìí wọ́n ti tẹ̀lé àwọn olùmọ̀ láti má ṣe kúlù wọ́n gbé àwọn èèyàn tayọ náà ara wọn. ṣùgbọ́n báyìí báyìí wọ́n kàn wọ́n lé lọ́nà fi gbàdúrà tiwọn náà tí wàá ti wá jẹ tí wàá ti jẹ. torí ẹ̀ Ibn Abbas nìyẹn òbí wọn máa ń hàn ànábi sàdúrà wọ́n sì máa lórí ọ̀hún máa lórí. wọ́n lànà bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lọ́ wọ́n máa sọ láàrin ìforíkalẹ̀ méjèèjì ṣebí gbogbo wa mọ̀ ìjókòó tá a máa ń jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì ó ní ànábì máa ń ṣàdúrà yìí ètò ti dá wa lójú pé gbogbo wa náà làá máa ṣàdúgbò ẹ̀fọ́lọ́ Allahumma ighfirli warhamni wahdini wa'afini warzuqni ṣé bá a máa wí lójoojúmọ́ àbáyé wí lẹ́yìn ẹ̀jẹ̀ àwọn ìkábọ̀. alhamdulilah ẹgbẹ́ àwọn wí so òfin bẹ́ẹ̀nu wa ẹni tó ti gbìyànjú ha tí ò tí ì rí ha tó máa sọ pé rọ́bìl fẹ́rẹ̀lì rọ́bìl fẹ́rẹ̀lì rọ́bìl fẹ́rẹ̀lì kò burú. yàrá láàrin ìforíkalẹ̀ méjèèjì. nínú fíkì táàrí mú nínú àdúrà yìí ó ní pé gẹ́gẹ́ àlèmọ́mì ibn Qayyim rahimahullah àti sọ̀fọ́ nínú ẹ̀kọ́ Zadul Ma'ad ipe gbogbo àdúrà tí wọ́n kọ sílẹ̀ bára bí máa ń ṣe nínú òun wa á ń fura pé ara wọn ni wọ́n máa ṣe é fún wọ́n ṣe é fún jàmá gbogbo sábà ń tọrọ ara wọn ni wọ́n máa ń tọrọ rẹ̀ fún lórí ìrùn. ẹ bá ní wo Allahumma ghfirli rẹ ọlọ́run forí jì mí torí Allahumma ìtumọ̀ rẹ ni yá Allah ìwọ ọlọ́run ighfirli forí jì mí o warhamni kẹ́mi o wahdini fọ̀nàmàmí o wa'afini fúnmi lálàáfíà o warzuqni rọ̀ mí lọ́rọ̀ subhanallah rawahul arba'a àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbé jáde àti ti màtí wọ́n sọ pé arba'a Abu Dawud nìyẹn an-Nasa'i at-Tirmidhi àti Ibn Majah wọ́n ní illa an-Nasa'i yàtọ̀ sí Nasa'i Nasa'i ò gbé jáde kí ló dé tí wọ́n sọ pé rawahu thalatha torí kò sínú sọ̀làhà kò tẹminọlọjì tí wọn ti fi lélẹ̀ fún wa arba'a náà la sọ sẹni kan bá wà gbà wà nù wá fi ilà lágbàdà àfi lágbàdà tọ wàlọ́gbọ̀lẹ̀ abidawo ṣùgbọ́n bó ti wáyé tàbúdàwúdà ó túmọ̀ sí pé ntọ́ wá lọ́dọ̀ lọ́dọ̀ sẹ́rìmìlì ọ̀yàtọ̀ sẹ́lẹ̀ yìí ètò ti wà lọ́dọ̀ fún máa já ó tún yàtọ̀ sẹ́lẹ̀ ṣùgbọ́n àdéhìí náà àdéhìí yẹn àdéhìí kan àfikún lè wà ń bì kan àyọkúrò lè wà ń bì kan. eléyìí diqqatun fi takhrij al-hadith eléyìí jẹ́ ìwò ìmọ̀ ìdílẹ̀ táwọn nǹkan fínífíní nípa ọ̀nà tá a máa gbà gbé àdéhùn jáde pé ta ló gbàdá yìí. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń kọ̀wé kò tọ́ka ẹ̀ wọ́n kọ́ pé kí nípa àbùdá ọ̀dọ́ ṣẹ̀ṣẹ̀ àwọn fẹ́rẹ́ tí wọ́n fi máa jọ sí gbogbo wọn náà lọ́ọ́ gbàdé àdìbà. tòtòrọ́ ẹlòmíì ò dédé àwọn tíra wọn kẹ̀dá kọ lọ́dọ̀ ẹlòmíì. àbí òye wa ó ti rí inú tíra sọ pé àdéhùn yẹn rọ̀wá òkìní rọ̀wá rọ̀wá rọ̀wá àbí yọkàn rọ̀wá gbogbo ẹtì ẹ̀ náà kò débẹ̀ tẹ̀dílé sunu olè nínú mọ̀ nítorí pé tó bá kọ pé ogún tíra láti rádìí gbogbo ogun tí wàá lọ yẹ kọ lọ wò ọyẹwò lọ́kọ̀ọ̀kan wọn yẹ kájú sèwé ọlọyẹwò lọ́kọ̀ọ̀kan pé sẹsìn bẹnbẹ lódodo torí kọ́ mọ́ bàjẹ́ ti ṣe sẹni tó ti rí lọ́dọ̀ rẹ̀ ni náà ṣe ibi rí ó ti kan ló ti kó nígbà tó bá ti débẹ̀ wo tó gbé gbóló yìí jáde wá sàmì lágbájá gbóló yìí tíra tiẹ̀ yàtọ̀ sáwọn yòó so eléyìí tí gbogbo ẹni tí ń kọ̀wé ní ti báwọn kọ́lẹ̀ ẹlòmíì kọ̀wé tó fẹ́ẹ́ fi gba oyè ńlá sẹ́gbẹ́ ọmọ ẹ̀jì kọ́nù kan lérò pé kò ní yé wọn wọn ò ní tó ń ti kó kó tó sọ̀rọ̀ méjì ó ní mo wá sọ báyìí ìwọ òun kóòtù wá so tó nítorí di eléyìí tí wọ́n á wù àdúrà sànàbí ẹsẹ̀ mi ó ní ìbọ̀lọ̀ sọ pé lèyàn fi rọ̀ lọ́wọ́ ọmọ àtàkọ́dàmọ́ mi dàbíkà ọmọ àtàkọ́ ọmọ àtàkùrẹ́ ti fi ló síwájú àti ìtọ́gbẹ́ yìí kí wọ́n lè tún máa lọ́hùn ọ̀fẹ́rẹ́ kí ni tuma ìnílà astaghfiru allah wa atubu ilayhi fi yawmi sab'ina marra wa fi riwaya mi'ata marra mo máa ń tọrọ àforíjì màtí máa ronú kúrò àdàlọ sọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ tọrọ àforíjì báwo ẹsẹ wò àfikù ah, tó wà ń bẹ̀ ni pé pọ̀sẹ̀sẹ̀ dìgbà tá a bá dẹ́sẹ̀ ká tó tọrọ àforíjì pọ̀sẹ̀ dìgbà tá a bá sẹ́lọ̀ ká tó tọrọ àforíjì torí gbólóhùn ìtọrọ àforíjì gángan fúnra ara rẹ̀ ìbádà ìjọsìn kọlọ̀ gbólóhùn pé astaghfirullah wa atubu ilayh yéé ti pípọ̀ ọ̀sẹ̀sẹ̀ máa dáadáa pọ̀ ọ̀sẹ̀ kó tó máa wí toró ń gángan fúnra ara rẹ̀ kọ́ ìjọsìn látara tàbí sọ̀rọ̀ àti ọ̀nà ló fi kẹ́kọ̀ọ́ yẹn kò sẹ́sẹ̀ ń kàṣí ń tọrọ àforíjì ṣùgbọ́n ojoojúmọ́ bí ṣe ń tọrọ fúnra Umar radiyallahu anhu oníṣàlẹ̀ ìgbà jókòó bì kan bá ṣe jókòó èkó tó dìde àwọn máa ń ka gbólóhùn ìtọrọ àforíjì ìrònúkú ọ̀dà lọ́sọ́dọ̀ ọlọ́run dáná bí wọ́n tó fẹ́rù lọ́wọ́ tó wílé ní ìgbọ̀ngàn níbi níbi tó ti jókòó ìlàsàn tó فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم لا تقولوا روري إن داروا لا تقولوا سرقوا ننو بسيائي لا kọ́ ni gbogbo tó o bá dáwọ́lé máa ń sọ̀rọ̀ ìdí láti pé kí gbogbo ọ̀rọ̀ rẹ kó dé rọrùn kí gbogbo tó bá dáwọ́lé ọmọ wa ní rọrùn láti òní lọ tẹpẹlẹ má ìtọrọ àforíjì ní gbogbo ògbà nígbà tó wà ńjọ nígbà tó ń rìn lọ lọ́nà nígbà tó wà lẹ́bìlì astaghfirullah wa tó wọ ilẹ̀ atubu ilayhi astaghfirullah al-azim alladhi ilẹ̀ ilẹ̀ illa huwa al-hayy yìí wọ́n wa tó wọ atubu ilayhi allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يقول لنوري والله والله انا sínú orí fún ọ tó lérò yọ lánàá hàn níbi tó lérò torí ẹ ẹnìkan sọ yìí pé òun máa ń gbàgbé tó máa ti kàǹkà òun ní rántí ẹ ọpọlọ òun máa tọrọ àforíjì lọ àwọn àwọn èso lóògùn mo rò pé yé wa àwọn èso lóògùn àti nínà kẹlẹ kẹta fún àmọ́ dáná bí kọ́ kọjá gbogbo mo rò pé yé wa torí ẹ tó bá mójútó rẹ sí wàá ẹsẹ̀ lọ́pọ̀ lọ́pọlọ rẹ fi dí o ti kádà lọ sí yọ ọ débi tí o ti kọjá wò gbogbo ẹ bá dàrú kásẹ̀ ti já máa ń ṣe ẹsẹ̀fà ẹsẹ̀fà lọ́pọ̀lọpọ̀ wà á rí tọ́lọ́ sí náà fún òní máa bi tí òye ti wá tó wà á tẹ̀lé torí ẹ̀ ká máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bọ́ lánàá orí kan wá. ìyẹn ọ̀rọ̀ máa bí àbí kùtẹ́ olóyún olóyún rárá láyé rẹ̀ gbé ẹsẹ̀ màkàrà òkun lọ wọn bẹ nínú ẹni tó bá ní kó kó gbé mu ọ̀la ìwé kó lè bàa lóyún kò ní ìdíkọ̀ lọ máa ṣe tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ náà tọrọ àforíjì ọ̀pọ̀ tọ́lọ̀ wọn bá kọ́ kó bìí mọ́lá ìwà láwùjọ lọ máa tọrọ àforíjì lọ́pọ̀lọ́ gbogbo tí bá ń tẹ̀yẹ̀ láyé ẹ̀ sáà máa tọrọ àforíjì lọ́pọ̀lọ́ ọlọ́wọ́n bọ́ lóòrò fi tètè sọ yìí bẹ́ẹ̀ lànàbì hood wọn náà sọ fáwọn èèyàn rẹ̀ torí ẹni sẹ́kù lẹ́sìlámù ìbẹ̀rẹ̀ tẹ̀lé ìyá rahimu allah nínú mẹjọba ìfẹ̀dáwà wọn ní àlẹsẹ̀fà mẹfìtà òkú ìyàkẹ́ ìmọ̀ tọrọ àforíjì wọn ní kọ́kọ́rọ́ gbogbo rí gbogbo ẹtí bá ti ń wá orí láyé ẹ máa tọrọ àforíjì lọ́pọ̀lọ́ ọlọ́run kò ti sínú orí fún wa ọlọ́run kò sínú orí fún wa torí ẹ ọlọ́run mọ̀ fẹ́rẹ̀ ọlọ́run foríjì warhamni kó o ti kẹ́ mi tó ti gbá nàbí sallallahu alaihi wa sallam ó là kókó ẹjọ́ wà lẹ́nà ó túmọ̀ sí pé sọlọ́wọ́n bá bá ti sàdé òrè fún ọ ayọ̀ àyọ̀kọ̀rọ̀ ayọ̀ àyọ̀kọ̀rọ̀ pé lọ́wọ́lọ́wọ́ mi ò ní ìdí pé kí n tún máa sàdé ilé wọn garanti à àwọn olùdílé ìyẹn gbọ́dọ̀ tẹ̀lé bá àlẹ́ mi wà ní iṣẹ́ ẹ̀sùn lè gbé wà lẹ́nà ilá ayé ìṣúná ọlọ́hùn rẹ̀ rahmatẹ̀ àfi tó bá wọ ọlọ́run láti fi kẹrin kárí èèyàn àwọn sábẹ́ ní tóbi dórí rẹ̀ ó ní tóbi dórí òun náà ilá ayé tọ́kàn mẹ́ta ní ọlọ́hùn rẹ̀ rahmatẹ̀ kí ló tún wá kù àfi tó bá wọ ọlọ́run láti jẹ́ kí òun náà bẹ́ẹ̀ ẹni tí kẹ̀ òun ọ̀kà rẹ̀ àwa wá ń kọ́ rídìí eléyìí wàrhamni wàhdìní fọnàmàmí àhà. سيقول سبحان رسول الله وسلم وإنك لتهدي إلى صراط مستقيم مقبولة ìpè wọ òun máa fi ní mánà lọsí ojú ọ̀nà tó tọ́ eléyìí wọn pè ní ìdáyàtò tílà lẹsí wọn kẹrìṣà ìfini mánà ti tọ́ka ìfini mánà ti títàpéjúwe àmọ́ mánà kó o ti mánà ká ọ̀dọ́ lọ́lọ́wà à ń pèlè yẹn ní ìdáyà tó tọ́ fẹ́ ọ̀dọ̀ ọlọ́run bá lélẹ̀ yẹn wá nínà ni ọlọ́run fi sọ pé innaka la tahdi man ahbab walakinna Allaha yahdi man yasha wọ́n lè kọ́nà mẹ́tò bá wò fún ọdún máa ń kọ́nà mẹ́tò bá wò torí ẹ̀ ìdáyà tó tọ́ fẹ́ lànàbì ń tọrọ mi bí a ti mà náà wọ́n ti wà lọ́nà láìláì náà Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana min ladunka rahmatan innaka antal wahhab kébù náà bá ti sọ náà alukur'an ya ayyuhal ladina amanu amin ẹ yóò lùgbà kó dodo ẹ gbọ́ lọ́wọ́ lọ́dodo á àwọn olùgbà kó dodo lọ́dodo ẹ gbọ́ lọ́wọ́ lọ́dodo kí ló dé tẹ́lifí kan lólùgbà kó dodo ibi wọn ti gbà bọ́ ọlọ́run ní amin o túmọ̀ sí pé ọ̀jà bá ti mànà lónìí. kámánà kalẹ̀ kúrò láyé lórí màrà lọ́jà ọ̀rọ̀ pé wa kí kọ́ fọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ọwọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó lọ́ba fi rẹ̀ àwọn ọlọ́run ti bẹ̀ fún wa torí ẹ̀ sọ pé ni ẹ̀gbọ́n ní fati àwọn tó ń ka lójúmọ́ ẹ̀jẹ̀ náà sọ̀rọ̀ wọ́n gbẹlẹ bá ń bẹ àbí ètè gbẹ ó ti lọ mọ àná abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ọmọ ẹ̀ lọ sí ní kátà bàbá ọlọ àwọn adúgbò tó lọ sí wa mú lórí ẹ àwọn ń tọrọ àlékún mànà àwọn ẹni tí ò bá ti kẹ́kọ̀ọ́ gba Islam orí wọn máa dúdú àmọ́ àwọn èèyàn mà ẹnìjọ́ tó bá gba Islam ni wọ́n mọ̀ pé gáàsì àti òjé ó ti dínà gáàsì dínà mú òdi òdi ojú ó sì di èdè wọn súnmọ́ gbógun rúmíù ọ̀húnlá láyọ̀ṣọ́ òní lè padà láéláé àdúgbò ọlọ́. wá dínì ọlọ́kọ̀ọ́dà màmí o jẹ́ kí n máa bẹ lórí ọ̀nà àmà láéláé wà á bínì làmí gbàmí làmí làmí ni á bínì ìyẹn ni pé làmí má jẹ́ kó o sèmi tí wọ́n pè ní àáfíà àlàáfíà àlàáfíà àbẹ́yẹsẹ àlàáfíà kí ni àlàáfíà ọ̀gá ẹ̀túmọ̀ rẹ̀ Yorùbá kí ni àlàáfíà lárúbáwá ni kòròkó yé wa lárúbáwá ni ẹ̀túmọ̀ àlàáfíà kakọ́ Yorùbá awusa gbado ni láfíà láfíà láfíà lárúbáwá ni onítùmọ̀ kankan láwọn èdè yìí tí wọ́n bá nítùmọ̀ apàdà sí lárúbáwá ni kòròkó yé wa àfíà ìyẹn ni pé kí nǹkan kan má ṣe mí má jẹ́ nǹkan kan ṣe mí torí ẹ̀ eléyìí àdúrà la àti mọ̀kádọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn jawami'u al-kalim lọ́wọ́ àdìrọ̀ yìí náà ló ti yẹ kí èèyàn mójútó torí kó orí ti ń bẹ́ẹ̀ pọ̀ ju bó ṣe lérò lọ warzuqni rọ̀ mí lọ́rọ̀ Allah ànábì sallallahu alaihi wasallam. wọ́n fi wọn gbàdúrà lèyàn máa ma fi tọrọ àzìkì eze pe pé lọ ọkọ ọmọ ọlọmọ yóò fi tẹsó títí ọ̀nà àdúrà ọ̀gùdìn ọ̀nà lùkúdì ọ̀nà àfihàn tẹsó àbí òye kó lọ yájú àwọn kan tí gbogbo èèyàn máa ń pè àwọn tó yẹ pé ọmọ kankan nípa ẹ̀sìn ọlọ́ ọmọ kankan nípa òfin ọlọ́ ó sì máa wọ̀lú kọ̀ọ̀kan láwọn ẹ̀sìn ìdánilẹ́kọ̀ọ́ pàlùpà bẹ́ẹ̀ lódì pàlùpà bẹ́ẹ̀ sẹ̀kẹ́ níbi wọn á pé lọ́bẹ̀ àwọn tó yẹ pé wọ́n ti ti ìdánilẹ́kọ̀ọ́ lù láti tó ẹnìkan jáde tí wọ́n mọ kókìlà ẹ̀fẹ́ ṣíṣẹ́ ẹ̀fẹ́ sọ fẹ́ sọ ẹ̀kọ́ ta wàhálà ẹ̀ má ta fẹ́ sọ ìgbésẹ̀ kéésì yìí nìkan là wà fún àyùmọ̀ yìí mélòó ló lè gbọ́ ló dà sí sọ tọ́ọ̀tù sára rẹ̀ lè tó lẹ̀ ìmọ̀ ní ti aláàrẹ̀ èèyàn sẹ́ẹ̀sọ̀ pé ká máa kírun lọ ẹ̀rẹ́ gbọ́n kan bá àyùmọ̀ yìí kan láàtọ̀ àṣọ fún pé tó bá kú lórí bó ṣe wà tọ́ọ̀ sẹ́bọ́ sọ̀rọ̀ ọ̀wọ́ náà tó ti gbọ́ yùn rí tó táwọn máa dé sẹ́sẹ́ parọ́ fún wọn òkú tọ́tọ́ bá débẹ̀ wá pé tọ́wà ń bẹ̀ nípa fẹ́ pín nákàlẹ̀ tí àjànú fi máa gbowó wá wọn á tuyọ kálá a àwọn obìnrin bá a ọ ẹsẹ ní ọjà arọ kíkún ní máa kún kọkọọkọ ọjà arọ títà ní máa tàbí àkàrà agbóná láàrin ibi táìmù kan bá ti pọ̀ àwọn èèyàn sọ̀tọ̀ kúsọ tó ti fáwọn kètè yóò sọ tó bẹ́ẹ̀ gbà mí tọ́lọ̀ wọn bá fi mú kí gbogbo wọn parun ẹnìkan sọ yìí pé ìtọ́lọ̀ ọba fẹ́ ṣe gan-an làwọn máa tú láti rẹ̀ kó ṣe àwọn òbílà ẹ̀sìn sàlá wa gbà á irú róńbòrò irú róńbòrò ó ní ètò kéré jùlọ táwọn máa tó lówó owó ti ṣe bí wọ́n ti sọ owó kí bànúnà lẹ́yìn mú àlùmọ́ọ́lù wálúbọ̀núnà lọ́dọ̀ ti sọ sí iná túlọ̀ àyà tuntun nìyẹn kí ló dé dẹ́ wọ́wọ́ àwọn òfin iná kẹlẹ́ o ẹ̀kọ́ kẹlẹ́ ń fọ́ sílẹ̀ ìwé dàbí o pátí àtọ́ ọ̀hún àgé òǹkà tí ń bá wọn sọ̀rọ̀ kọ́ mọ́ pátí àgé ìwà òfin ti fẹ̀tọ̀ ọlọ́run tèrè àwọn kan wà pèsè àdúgbò wọn láwọn làwọn ẹ̀gbọ́n nǹkan mẹ́fà báwọn àfọ̀n fújì túmọ̀ rẹ̀ wọn àfọ̀n fújì bẹ̀ni wọn àlọ́ pé sí ọ̀gá wa ni anabi muhammed sallallahu alayhi wa sallam anabi fi hàn pé yẹn ń tọrọ àrísìkì lọ́dọ̀ lọ àlìjánu kùn sí tí ó gbowó wà àbíkọ́jẹ́ pẹ̀jọ́ ń jalè ẹni tí ọba yé ni ẹni tí òye dúró pé kò yé ẹ kó gbogbo nǹkan náà wọn ti síra fún náà mélòó lẹ mà Ọlọ́run tí ò tàwa lọdà ara yẹn because àwọn àlejànú wà sẹkẹnu àwọn tíra ti ń bẹ sẹgbọn tó kọ ọmọ fa nǹkan báyìí kọ ọmọ fa nǹkan báyìí kọ ọmọ fa nǹkan báyìí títí tó fi fàdé ibì kan tó bá fàdé bẹ àlejànú ti ń ṣiṣẹ́ fún tó ń fa yọyọ sí ọ wọ́n ti sọ fún ọ pé tó bá yọ nínú tíra náà wọ́n ti máa sọ fún ẹ tó bá yọ sí ọ gbọ́dọ̀ sá ọ torí kó lè yọ sí ọ lẹ́ni tí ń kọ́ náà lẹ́nu ó sì lè yọ sí ọ lẹ́ni tó lójú níwájú àti nípa ó sì lè yọ sí ọ lẹ́ni tí ó mú àdájọ́ ọmọ ilé ọ̀ká nínú yàrá bọ̀wọ̀ lásánpẹ́lẹ́ rí tẹ́lu mi iná ya òrì má lórí kó n san owó owó òfò yìí náà kò sẹ́jọ́ owó òfò owó tá a wá tà àti torí rẹ̀ yá wèrè torí de eléyìí báyìí wọn á sọ pé tó o bá fi lè dúró tó o sọ ọkùnrin tó o ta yọ wá fi o lè fi ìdàlẹ́ ọ lọ́wọ́ o lè fi òkúta lé ọ lọ́wọ́ o lè fi pọ̀pátà lé ọ lọ́wọ́ yọ wá sọ fún akó gbogbo àti bá ti fẹ́ kó wọn máa ta àwọn ẹ láti mú kí ní ìlọ́kọ̀ pé kaba ẹ̀ báyìí báyìí báyìí wọn yọ sí ọkùnrin kan ló sì máa lọ. wonder condition àlejò àná kì í ṣiṣẹ́ síyàn àyàfi kí ìwọ̀n ta kó lọ lọ lè kó lè kọ́ láti kọ́ máa ṣe ṣe kó lè kọ́ láti kọ́ máa ṣe kó kó lè kọ́ láti kọ́ máa ṣe àwọn ọ̀bá ẹ̀ wọ́n kàbá ẹ̀ wọ́n mú kárà gbogbo àwọn kátó náà bọ̀ fẹ́ nítorí pé gíba ń tè ńlọrọ àlùjànnú torí ti central bank àìmọye owó ìní wọn rán lọ jí central bank torí di eléyìí sí kankan tuntun bẹ́ẹ̀ olè ni wọn ń jà kí wọn lọ sọ pé ẹnìkan wọn sọ pé owó abẹ ní làwọn máa ná olè nìyí ṣe ẹni bí owó mo rò pé kúrò ọgá wa nípa anabi muhammed sallallahu alayhi wa sallam anabi tọrọ pé wàr zọkọ ni ìrọ̀mí lọ́rọ̀ ọ̀nà tó wà nù lọ́dà bí ẹni tí ń wá màá ní. tó ní kí wọ́n hàn kankan fún un fi hàn pẹ́ẹ́rẹ́ kan ẹdẹ́dẹ́ àwùjẹ kí ò ní ma kankan òdu lọ́mọ kúká torí kí ọlọ́run bá sẹ́lẹ̀ tí máa ń wá mà kí ni kò sọ gbogbo eléyìí ní kò wúlò nítorí ìmọ̀ òní wà òní ọ náà lóòótọ́ bá na ti gbé ká ṣe tí ọba ti jọ́ lójú òfò náà lọ́ọ̀ torí ẹ ànábì wa ni àdúrà ni wọn ń ṣe àwọn ń kọ àdúrà lọ ẹka wà náà gbogbo nǹkan ilé ayé yìí wàláhì ọrọ gẹdẹ ní ọrọ rẹ̀ kò tó nǹkan tá a lè yọ àdá sí torí orí kójọ kó orí kójọ ọlọ òfin náà kí wọn á ní ká kójọ gbọnà tá a fi sórí ibú kí wọn á ní ká wọn kà fún pé ayé yìí kò lè ṣe é gbé àfi ká àlè ráyé gbé àfikà lówó túláàsì ìtọ́da bẹ́ẹ̀ sì ni ẹni tọ́lọ́ wọn bọ̀ bá kọ́ àrísìkì máa dẹyẹ ìyá tí ó jẹ kú náà lójú ó sì ń nínú wọn ẹni tọ́lọ́ ń kọ́ àrísìkì máa léjì oníjó sórí ibú ó sì ń nínú wọn ẹni tọ́lọ́ ń kọ́ máa wípé òun ti tò látijọ́ yìí but road òun ò tí ì tọ́wà ìdí ni pé gbogbo wa ta jókòó náà sìn sáàlì kí o lára wa ṣé bá wọ́tọ́ àbá àwọ̀tọ́ ní ṣé akọ̀lọ́ mú lórí igbá ni wọ́n ń wò wá ràn gbígbé orí pé màá wọ̀tọ̀ ni àbí dàrú ẹ máa pín bẹ́ẹ̀ nígbèsè ayé rí so gbogbo títà ń kúrú lára rẹ̀ owó ni wàláì ta ló ṣe fún wa Allah Rabbul Alamin bóò láti wá ní dúpẹ́ fọlọ̀ tẹ̀bá sì dúpẹ́ fọlọ̀ ọlọ́run ti sàdé fún ọdún sàlẹ̀ fún wa so ìmọ̀ sọ yìí pé ìní kankan ìní kankan àmì àìnítẹ̀lọ́rùn àmì àìsí máa dúpẹ́ fọlọ̀ ni because tó bá dúpẹ́ fọlọ̀ lórí díẹ̀ tó ṣe fún ẹ yẹn yóò tún ṣe púpọ̀ fún ọ ni tọ́lọ̀ ti ṣe yàtọ̀ sí èèyàn èèyàn nísìnyí báyìí ẹ̀rú ọmọ bá ń lóòótọ́ gbogbo ẹni tí ó bá sórí fún tó bá dúpẹ́ fún yóò tún fẹ́ fún ọ sí àmẹ́rù ọmọ bá wípé ó tún dúpẹ́ nígbà tó pọ̀ sí ó tún fi sánà fún ọtún dọ́bù rẹ̀ ṣe ọ bí wọn bá tètè fura ìyàwó pé ẹjọ́ sọ adùn owó ẹnu dúpẹ́ ẹtú fún sí ó tún dúpẹ́ kò burú bàbá jẹ́mi náà wọ́n fúnfẹ́ ní máa dúpẹ́ tó àmọ́ lọ́wọ́ bá ti wá wọ́n ṣe àdánà rabbukum la in shakartum torí de eléyìí báyìí wọ́n máa dúpẹ́ fọlọ́ lórí oore tó ṣe fún ọ wàláhì kọ́ wá wá dúró oore mi tọ́lọ́ ó ṣe fún ẹ wallahu yarzuqu man yasha'u bighayri hisab ọlọ́mọ rẹ tó bá fẹ́ lọ́rọ̀ láì tó nǹkan ò ní lè sírò rẹ̀ torí de eléyìí àdúpẹ́ fọlọ́ ẹjẹ àtàrà anábẹ Muhammad sallallahu alaihi wasallam ká kẹ́kọ̀ọ́ lódodo ilé ayé yìí báyìí ó lè ṣòro fún yàn láti gbé ní rọrùn tí ò bá lówó ṣùgbọ́n àgbọ́dọ̀ wówó bọ̀nà tí ò dáa àgbọ́dọ̀ wó gbọnà tí Ọlọ́run ọba kò fẹ́ ká máa wá gbọnà tó dáa ká sì gba Ọlọ́run ọba wa ká bá dúró ká máa wá tìlẹ́yìn rẹ̀ tọ́lọ́ ní kí n sáà wọ́ bọ́ sí alihamudulilayi tó ti kù díẹ̀ káàtó ká ti sùúrù láti máa ma pé ìbá ti pé ìbá ti pé ìwọ́n ká máa sọ pé ọ̀dọ̀ lọ́ọ̀hì wọ́n máa ṣá á báyìí. ìtọ́lọ̀ ń kọ́ lélẹ́yìí ìtọ́lọ̀ ń sì fẹ́ náà lọ sẹlẹ̀ torí délé yìí àdúrà ní kẹ́jẹ́ ká máa ṣe. a rí nínú dùn àrùn màtóor wọn àbí sọlá àti náà ń sọ ní àtọ́lùkọ́ ìmọ̀ náà fìrà wọ́rẹ́ gan wọ́ọ́ tẹ̀ wọ́ṣífà án mi kò lè wọlọ mọ ń tọrọ lọ́dọ̀ rẹ o ilma nafi'a ìmà tó sànfà ètò kíkà kan nímà lásán ẹ̀gbọ́n ẹ̀yà àwọn èèyàn náà nímà wọlá ṣùgbọ́n kò wúlò fún àwọn tí kò pé wọ́n fi sẹ̀lómi láǹfààní ẹ̀rọ pé mùsùlùmí àná torí rẹ̀ gbàtàbá ríra wọn lé ẹ̀kọ́ kò tí ì tó bí ká tún máa bẹ́ lọ àtìrípà nímà kò tí ì tó kátùmọ̀ abẹ́ lọ́n pé ìwọ náà ṣe máa mí ní kíni ìmọ̀ tí ó sàǹfààní. wàrí kan wá sí à tó bá sì rọ̀ mí lọ́rọ̀ rọ̀ mí lọ́rọ̀ pẹ̀lú àrísìkì tó jẹ́ pé yọ fẹ̀ yọ gbáyì àbí òye wa kèsì pé sáti jẹ máa ró jẹjẹ wàrí kan wá sí à torí ẹni tó tọrọ wá sí à ọ̀tọ́ náà wọ̀ bá fún léèjì ọ̀fẹ́ gan yóò sì fún léèjì òní fún yóò fún léyìí tí ò ní fún wa shifaan min kulli daa ìwòsàn níbi gbogbo àárẹ̀ ọlọ́run bá fi tami lọ rẹ̀ tó gbogbo lọ́wọ́ àdúrà yìí kí wọ́n máa ṣe kí wọ́n sì máa jókòó tẹ̀tẹ̀ rẹ̀ ìgbé wà ní sàdúà ọlọ́run kún mú owó wa à ọwọ́rọ̀ gbìyànjú torí fil harakati baraka ìbùkún bẹ nínú kásífẹ̀ tó bá jókòó sójú kan náà tara rẹ̀ ọ̀bọ̀jọ́ ọlọ́run bá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú àforíjì wa kó kẹ́ wa kó fi ọ̀nà mọ̀ wá kó ṣọ́ wa kó là wa kó sì wa lọ́kàn nínú ẹni tí ọ̀rọ̀ lọ́rọ̀ arìsìkì alálùbáríkà nílé ayé ń bí àti lọ́la òkè yá ọlọ́run bá ti wá lọ́la ìṣèwà lọ́kàn rẹ̀ tó máa tẹ̀lé lánàá nàbìrì Muhammad sallallahu alaihi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba kọ̀ wá jẹ́ kílẹ̀ yóò sì sábà bí rere wà yá tó kìyà subhanallah wa bihamdihi ashhadu an la ilaha illa anta àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí àdìsá nàbì sọ̀rọ̀ àṣọ̀nà ti fẹ́ fi hàn. Ikọ́ ànábì ní sàkítàtà nínú ọ̀ràn. Sàkítà ìdákẹ́jẹ́ síwájú fún tó kéwú rárá. míì ìgbà tó tán fún tó rò. Tí ìmáàmù bá dákẹ́ ọ lórí pé o. Níbi tó bá ti ké tán kò wọ́n béèrè pé iṣẹ́ bá ti mọ̀ yí pé kò tọ́ kí èèyàn kó lo igbó já kó jẹ kó mu wọ́n ní bá wà ní pé kí èèyàn lè ti bí ìpààrọ̀. ọ̀tọ́ká mi gbó òsìtọ́ká jẹ gbó sọ ṣùgbọ́n wọ́n ní táwọn lè fi gbó táwọn lè fi parun kí irun ó lè bàjẹ́ pé ó jí pépé àwọn ọ̀mọ̀ tí igbó bá jẹ́ pé òògùn kí wọ́n lè bá a fún yìí àmọ́ wá ti tẹ̀ sí débẹ̀ kó fà á. torí pé igbó ń bẹ́ẹ̀ nù ọ̀dà ẹ̀ ń bẹ́ẹ̀ nù àwọn àdọ̀tí tó burú ìtọ́lọ́run ànàbì Muhammad ọba àtọ́nà láti wá sí ilé wọn. tó ní wùwá náà pé ká pé igbó ń rùn lórí rẹ̀ pẹ̀lú gbogbo ẹni tó bá gbọ́ kúrájú obìnrin ní táwọn ọ̀rẹ́ rẹ̀ bá gbọ́ igbó lórí rẹ̀ lọ́mọ tó alókọ tí ìlú wa. ẹnìkan ó lè fẹ́ fẹ́ ọ wọn á gbé rábùkí e lẹ̀ mọ́ nípa títa alágbádá tó kà tó ọjà àmọ́ ìgbà tí máa pa nǹkan kó o ti fa àmọ́ bí rárá ni ọlọ́mọ tó alókọ tí ìlú wa. nígbà yẹn wọ́n pé kí ó ṣe máa gbé tẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ gbà wò tó dúró sí àwọn ènìyàn. ẹni tó bá máa ma gbé kẹlẹbẹ mi àwọ̀ rẹ̀ bàjẹ́ ẹni tó bá máa ma gbé kẹlẹbẹ mi àwọ̀ rẹ̀ bàjẹ́ àmọ́ tí o bá máa ma kí kẹlẹbẹ máa ń bọ̀ láti orí tí ò ya ẹnu tọkàn gbọ́ lọ́nà ọ̀fun kò sí tó sáwọ̀ rẹ̀ àmọ́ tí kẹlẹbẹ bá ya ẹnu tọwọ́ ayọ̀ǹda fún pé kọ́ máa lọ sínú ìgbà náà lọ́ba wẹ̀ àmọ́ ìtọ́ ọtọ́ ká gbé tọ́ mi.

láṣẹ tóbi máa ń nímọ̀ tó pọ nípa ẹ̀ tó ní bọ̀síra akẹ́kọ̀ọ́ àti púrúǹtù bá fẹ́ fẹ́ kò ní rọrùn. àmì ìpè púrúǹtù nípa ẹ̀ ọ̀ma nǹkan kan nípa ẹ̀ ìyàwó ó sì ma nǹkan púpọ̀ nípa kò ní jọra ẹ̀wọ̀n fún ọmọ pé ìyàwó mo fẹ́ ìrẹsì tó kàmí pẹ̀lú nítorí ọmọ tó rí pẹ̀lúkẹ́ fúlámbẹ̀ wọn tó ọwọ́ á lè tara àìmọye ìmà bá ìmà tí ń bẹ lára àyàwó jẹ́ fúnyàwó pẹ̀lúkẹ́ fúlámbẹ̀ gbàtó ṣe pé tí olùmọ̀ ọkùnrin tó bá fẹ́ aláìmọ̀ obìnrin. ó lè se ìpalára fún ìmọ̀ rẹ̀ wọ́tọ̀ ọjọ́ kìkan báwo á lo bin tọkùnrin ọmọ control tó ń bá má máa máa máa tí ọkọ òsì máa tí ó mà tí ó mà yóò ṣe ìpalára ńlá fún ọmọ rẹ̀ àbí òní ṣe ọ̀gbọ́n àyọ̀sùn kò sí tàbí ṣùgbọ́n sọ eléyìí níjà ńlá ni ó ní béèrè wípé. ọlọ wá ìmọ̀ tó bá jẹ́ pé kàtígórì ẹni tó ń nà nípa ẹ̀sìn lọ́fẹ̀fẹ̀ ẹ ẹ ń discourage àwọn èèyàn ni ẹ èmi ò discourage ẹni kankan kọ́dà máa ń encourage rẹ nìkan lọ wá mọ̀ rògbò yé ẹ kó tó bá mọ̀ yọ ọ̀nà kọ́ àwọn ọmọ ìwọ bàbá ń kọ́ ìwọ bàbá tó ti dá méjì màmá lá kó tó di kó bímọ ó ti wá di dẹ̀pẹ̀ kó tó kí ni àwọn ọkọ ọmọ torí ẹ̀ tó bá pé ọkọ náà mà tí àwọn náà mà dáadáa ọlọ ìgbésí ayé yìí ó dùn ká orúkọ ẹ fura ẹ tó pé tó máa ń ṣẹlẹ̀ ni pé àsìkò tí ẹ sì rí ìyàwó tẹ fẹfẹ o ẹ sì mà bólóso lẹkọọnu sí bóyá ẹni tó mà lẹkọọnu sí báwo lálá máa ń gbé ẹ lọ lé kí ó ẹ lọ sí ilé kí ó ẹ wò pé àlè kí wá bá a nígbà tí èsì pé kìíní ti wá à ń kírun náà yàtọ̀ àlùmọ̀dé yìí náà pé ó sì náà ó sì náà ọlọ́run wá sí obìnrin tó wá mú ọ lójú fáínfáìn ọwọ́ ní ìmà kó o ti wá kọ́nu peter kọ́nu what. ọbọ ni abẹ sọ oní asọ ah, ni ẹdàkù ah, ẹwà lọ síwájú ṣé àdàgbà kọlà yóò sọ àbí òní tó yóò sọ ní ìjọ wọn abẹ lọ kọ kí ó torí ìyàwó tó fẹ́ fẹ́ ẹ bàbá ń lọ ẹ ní àdéhùn nàmbà kíni nínú náwáwí òun náà ní nàmbà Bukhari ọwọ́ ìmúràn ní tiẹ̀ wọ́n á sáré bọ̀ wá lè gbé ńgbà yẹn gbé bọ̀ wá láyọ̀ bọ̀hálù wàhálà ẹ̀fọ́rúlù wàhálà sórí mọ́tò kọ́tọ̀ kéèlì eléyìí so de bọ́sìngbà míì lẹ́yìn ẹjọ́kùnrin láti kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ gbẹ́ngbà míì wọ́n láyé ní ti ọkàn tí wọ́n kó ti máa so ìdí akọ oní golden chance ti ń bọ̀ àárí silver chance àárí iron chance àárí so ẹnìkan tuntun tó wá náà ẹ̀mọ̀ kí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbà mí ẹ̀ tó ní tiwọn á sọ pé kí ló ló wúlò náà àbí kí ló wúlò so bàbá di màmá kẹ́ bẹ́ẹ̀ kálukú bẹ̀rù rẹ torí tọ́ ọlọ́ọ̀mà wọn wá ni wọn mọ ọgbẹ tó bàbá kọlu sí nítorí mọgbà bàbá kọlu sí ẹnìkan tó sì rọra wáyùn tó masha allah mùsùlùmí ni lábà ọmọ fati adélé láfi ó sì jẹ́ ọmọ dáadáa ọmọlúwàbí alhamdulilayi orúkọ ẹ̀fura ṣùgbọ́n náà yẹ kó o consideration kàkà kí kí n sì kúkú gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàkà kí n jókòó kí n kí n lélẹ̀ kí n sì kúkú gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sán o ọ̀sán o nítorí pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ yẹn akékọ̀tàn torí pé ọlọ́run pẹ̀lú bó ṣe tu ètò ilé ayé yìí gbogbo tí máa ń wúyàn lèèyàn máa rí. ما كل ما يتمنى المرء يدركه تجري الرياح بما لا تشتهي السفن ese gbogbo ní sèyàn ń rò pé òun fẹ́ láyé ní máa rí ẹ mà pé ọkọ̀ ojú omi kò lè lọ láì ra atẹ́gùn ṣùgbọ́n atẹ́gùn mi máa ń fẹ́ gbà mí ìjọ pé kò ní dùn mọ́kọ̀ ojú omi yọ dànù gbogbo bó bá ti wù kó tóbi tó ẹbí ẹ máa Titanic tí wọ́n ló ti wó ṣubú sínú òkun láti bí hundred years ago tẹ́ ẹ bá ka bí wọ́n ṣe má bí wọ́n ṣe mọ́ ọkọ̀ ojú omi tó wọn ò mọ́kọ̀ ojú omi tó tóbi torí wọ́n kó àwọn ilé bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ni ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ fi hàn wọ́n pé irọ́ yín atẹ́gùn burúkú lọ́jà ìdí burúkú lọ́jà ó sì wọlé lọ. ẹ̀rí tí wọ́n fi ń ṣe fáàrí náà létí bèbè odò Italy láìpẹ́ yìí ẹ̀rí bó ṣe wọlé lọ ó sínkì pátápátá ni torí atẹ́gùn náà ni torí de eléyìí ẹni tó lọ́wọ́ bá gbà fún àwọn obìnrin lọ tó wa ní balance ẹni tó bá tọ̀yàn wá kéèyàn má neglect ẹ̀ o kéèyàn má gbé lẹ́nu sọ̀hún o kéèyàn má rẹ̀ ń rùn o nítorí wípé àkọọ́lẹ̀ kálukú ó ti síwájú O lè má má má kọjá tí ọ òun lè má má lọ títí àmọ́ tí ò ní di ọ lọ́wọ́ láti fi màá rẹ̀ aráyé di ọ lọ́wọ́ láti jẹ́ pé ìmọ̀ ń tún kí ni dáhùn tó ń fẹ́ tó ilé ìjẹ̀bù ti jẹ̀ yẹn ni pé kéèyàn ní balance yóò sì da kírun àwọn obìnrin tí irú rẹ̀ bá ń ṣẹlẹ̀ sí kí wọ́n wá àwọn onílàákà kí wọ́n da wọn márùn kí wọ́n má tètè má tẹ́kì decision so tẹ bá wá márùn tọ́lọ́ wọn bá lè fi ń fipò ń gẹ pé tẹ má bá yín dá márùn kí gbogbo nǹkan ní balance kọ́lọ́ wọn bá kó fún gbogbo àtìkù ń gẹ rẹ̀. Thank you pé wọ́n fẹ́ pè é mú tàbí pé wọ́n ṣe wá pè mí lọ ó kàn tẹ́lẹ̀ ìwọ̀n tí kan ní ìlú. Kò sì sí maṣíìnì méjì ń ta láti jẹ. Kò sì gbàgbọ́ pé ẹlòmíì lè gbé maṣíìnì méjì láti jẹ rẹ ló ti jẹ pé lábẹ́ òfin Ọlọ́run gbogbo nǹkan fẹ́ kó kò ní jẹ kọkàn rẹ wà ní ẹ ti tó sí ọgbọ́dọ̀ pé sẹ́yìn iwájú rẹ ni ọ wà àbí òye wà mẹsìnì rẹ wà wájú tó máa rí báyìí tó tó bá wá dáhùn nítorí ìbẹ̀rù wípé kọ́mọ̀jẹ̀ mẹsìnì rẹ wọ́n gbé kò burú. àyànkọ́jà àrùn àní kọ́dà kó ti pẹ́yìn rẹ ọjà àrùn àyànkọ́jà àrùn ti ń pè yẹn kọjá nítorí pé ìrún ti ń pè a lè tún pè àmọ́ tó bá gbé masínì rẹ̀ lọ wọ́n lè gbé lọ gbé. ẹ àwọn ọlọ́mọ kó bàtà o torí pé sẹ́rí gbogbo nǹkan èèyàn fúnra ara rẹ̀ táwọn pé èèyàn gbogbo wa gbogbo nǹkan tó jẹ́ pé kọ́dà bí gbà tó so yìí pé yóò mú kéèyàn tó ń tá a máa sọ̀ra fún un. ẹ̀wọ̀n káwọn èèyàn wà tó dé pé nìsín kó tó bọ́ bàtà lẹ̀ wọ́n ti kó kó lẹ́sẹ̀ rẹ̀ tó bá tó ti jáde wọ́n ti ti kó sí lẹ́sẹ̀ gbogbo eléyẹ bùlù ó ti wọ ọbẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ bá nàbí wa Muhammad sọ̀rọ̀ àdùsọ̀ ṣe kó bàtà yín lọ́wọ́ kò sí wàhálà nù eléyìí so àmọ́ tó bá tó ń lọ bá kó wá bí tọ́wọ́ àti wọ́n ti ti bá kó àwọn ti kó lé lọ́wọ́ à ń bẹ lọ́kọ́ wọn àmọ́ kó wá jẹ́ pé gbogbo ẹ̀ làwọn náà ti o. sẹ̀wọ̀n pé lẹ́yìn ọ̀rẹ́ tiwa torí dání sáńbí wa àbọ̀ bàbá ta ti bọ̀ káàbọ̀ ah! ẹ ti sáré kó sí yé so rí pé náà òbí yẹn náà náà tó o bá lè rẹ òbí rẹ òtútù àfà rẹ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ ọlá tí ń bẹ fún wọn ó tún ju tòbí lọ nítorí pé àwọn ń tún wa bí lọ́nà tá a fi ní wọná òbí bí wa kò kò dìklẹ́ àwọn ká wà lìjànà olùkọ́ yé wa bẹ́ẹ̀ àwa ń tún ṣe kíni ní ìsìn à ń túnra wa bí nù à ń túnra wa bí pé àbẹ̀ wọná bọ̀tún rí láì lórí bíbí tó bí ọ kí ni ó rìsọ́ọ̀tì ẹ̀lẹ́ rìsọ́ọ̀tì kankan gbà yín. ẹni tó ń fìtí lẹ́yìn látàrí níyàwó. Ah, eléyìí ò le tó báyẹn ìyàwó rẹ̀ ọ̀fẹ́ kọ́mọ̀ lẹ́nu rẹ̀ yẹ ẹ́ sọ́kọ́mọ̀ máa gbé kásẹ̀tì sí fún un àwọn èèyàn ti tán láti kẹ́kọ̀ọ́ gbára means of, of, of, of seeking for knowledge. yàtọ̀ sí kọ́ gbà lẹ́nu rẹ̀ rògbò yìí bẹ́ẹ̀ náà làwọn èèyàn sì wá dánilẹ́kọ̀ọ́ ẹ̀hẹ́n tó bá ń gbé kíṣẹ́ẹ̀tì fún yóò gbọ́ yóò tún kíkẹ́ fún wa mi abẹ́rẹ́ ti dánwò bẹ́ẹ̀ rẹ̀ wàláhì yóò tún fún mi òun fẹ́ sírì àmọ́ á jókòó kò ní jókòó wọn kàn sọ pé torí kò gbé síra wa ṣé ilé kí ó lọ́wọ́ lóòótọ́ ni kí ó sì ilé kí ó mo rò pé yé wa torí pé òun tiẹ̀ ọlọ́gbọ́n experience kéé ṣe pé ilé kí ó lọ́wọ́ lọ́fà ló fi jẹ́ pẹ́lú mínísítọ̀ abẹ́yàwó oye pé wọ́n kọ́ kí ó ń ṣe mùsákàrà ẹ̀ gbogbo kí ní kan lóru ìyàwó òkú gbogbo tí ra yọ̀dà ni. <laughs> torí ẹ̀ kìí ṣe kí ó lọ wá àpọ́nlé gbogbo yòókù ẹ kamọ́fúlágì nígbà kamọ́fúlágì fún ẹni wípé torí kọ́ sáfi fẹ́ ọ̀n tó bá ti fẹ́ tán kí lè kí ó pọ̀ tó àmọ́ wọ́n ní ìsìn ọ̀nà tó fi lè tírèènì rẹ̀ pọ̀ tó o bá ti ní làákà ẹ̀ ètò dájú ni pé tó bá lè tó bá lè kẹ́kọ̀ọ́ yìí tó bá lè máa gba tíra tó ìgbìmọ̀ mo ti pọ́n tíra báyìí mo ti pọ́n tíra báyìí òun náà ti mà alhamdulilayi àná tó o bá lè gba ọ̀nà púpọ̀ mi tún wa ẹ̀ àbíkọ́sí látàrí pé à ń gbọ́ à ń gbọ́ à ń gbọ́ à ń gbọ́ kò ní dàbí àwọn ẹ̀yà tí èyí ṣe kí ni táwọn ti ẹ̀rí kankan gbọ́. àmọ́ kọ́ torí gba kí ó àwọ̀ àti ìsọmọ lè kí ó. ṣé ó tọ́pọ̀ ẹni tí ó tó bá tó ti lọ fún àwọn olóyún pé bá sẹ́gun kó ṣe rẹ̀ tà. ọba second raka àti orúkọ raka ọ̀lẹ́rì kankan ọ̀lẹ́rì kankan nítorí wọn bá ti parẹ́ ó ti parẹ́ títí díjọ́ gbẹ̀ndà òkè àná. ẹgbẹ́ táwọn náà lè lò wọ́n bá torí gbogbo ń sábà ti parí kó lè lò lẹ́rìí ma ìdí nu tó ń sọ pé má sọ nípa òfin ọlọ́run àfi kó onímọ̀ nípa an-nasikh wal-mansukh náà maaleykum salaam ìbéèrè ti parí náà. tó bá jẹ́ pé èèyàn bá wọn lórí ìrùkú náà ṣé wọ́n ti ṣe dẹ̀gbọ́sì náà ṣé máa dúró ṣe ìwọ́n ti gbà ẹ̀ náà kó tó lọ bá wọn. ẹlẹ́yìn wà very clear àníkọ́ ọlọ́ba ọ̀rùn kúkú ọmọ lóṣù rákà àdúrà òṣìṣẹ́ àbáwọ̀ wọ́n tó ní ké bá tíà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله